إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا الله سبحانه وتعالى أكبر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله آتنا تسواج لري إذا لك ولتن العقيدة الواسطية يتي الإمام ابن تيمية الحوراني الدمشقي عليه رحمة الله في وقجه láti alkùránù karim makana sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam láti ṣàlàyé àwọn nǹkan tó yẹ kí a ní ní àdìọ́kàn tó yẹ kí àdìọ́kàn nípa allahu subhanahu wa ta'ala àti àwọn nǹkan ní tí ó yẹ kádìọ́kàn èyí tí a máa gbé ẹ̀wò ní àárọ̀ insha Allah òun náà ni sifatul kalam ìròyìn pípé ọlọ́mọba subhanahu wa ta'ala ọba tí ó máa sọ̀rọ̀ kí ló fà tí wọ́n fi ń tírìtì irú tọ́pìkì báyìí òun náà ni pé àwọn kan náà àwọn tán pẹ̀rọ àwọn mùsùlùmí subhanahu wa ta'ala ọba tí máa sọ̀rọ̀ ni wọ́n ní nǹkan àbùkù ni torí pé ọ̀rọ̀ sísọ wọ́n ní ìròyìn ẹ̀dá tí ó bá kí ń ṣe àwọn tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kí wọ́n sọ̀rọ̀ nígbàtà ń bẹ lórí ìtẹ́ ṣùgbọ́n àwọn yìí wọ́n gbà wípé ta bá sọ wípé ọlọ́wọ́ bá náà ń sọ̀rọ̀ bí ìgbà tó ṣe pé à ń gbé ìròyìn ẹ̀dá à ń gbé e fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni ṣùgbọ́n ní àdínkù òun ni irú nǹkan rẹ̀ bó wà lè ṣe fẹ́ ṣe pẹ̀lú àwọn àyè tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ti fi ọ̀rọ̀ sísọ ròyìn ara rẹ̀ nínú al-Qur'an al-Karim wọ́n kò ń ṣàrẹ̀ ló gbà lérò ẹni tó gbà lérò òun náà ni àwọn ẹ̀dá rẹ̀ bóyá Jibril bóyá anabi Muhammad sallallahu alaihi wasallam sallam bóyá igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so kò ń ṣe pé òun ni ó ń sọ̀rọ̀ bí harfin wasaut pẹ̀lú lẹ́tà àti voice tí a sọ wípé jìbìrìlù wa gbọ́ àbí ìkànnú àwọn màláìka gbọ́ wọ́n ní kò ń ṣe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala torí wípé àwọn sọ wípé kí ọlọ́run bá subhanahu wa ta'ala máa sọ̀rọ̀ pẹ̀lú ohun àti àwọn wẹ́ẹ̀f wọ́n ní nǹkan yìí nǹkan ìdínkù ni torí pé ìròyìn ọmọ ènìyàn ni eléyìí ìpè alkùránì nírọ́ ni bẹ́ẹ̀ ni ìpè ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam nírọ́ òun eléyìí ìsọpọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ biharfin wa sautin pẹ̀lú west àti voice tí àwọn màláìka ń gbọ́ àbí tí ànábì gbọ́ àbí ànábì Musa alayhi salatu wassalam ló gbọ́ eléyìí kò sí ìdínkù bẹ́ẹ̀ tá a bá ti sọ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ biharfin wa sautin ala wajhin yaliku bihi ọlọ́wọ́n ọba sọ̀rọ̀ pẹ̀lú ohun àti wẹ́ ní ọ̀nà tó ṣe wípé ó bí fi ti ọlọ́wọ́n ọba àti yanjú ọ̀rọ̀ àti yanjú ọ̀rọ̀ ṣùgbọ́n káwo wípé ẹni tí a lè fi fọlọ́hun mọ́ òun ní káníkò kì í sọ̀rọ̀ torí pé ẹni tó bá ń sọ̀rọ̀ yóò ní ẹnu yóò ní ahọ́n torí pé tọ́mọ ènìyàn ó bá sọ̀rọ̀ nísìn ọ̀rọ̀ yóò sọ látẹnu bẹ́ẹ̀ ni yóò ní ahọ́n yóò ní eyín yóò lè lùdí àti gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn afọ àlùsùn náà ti jamaa wọ́n ní ẹ̀ ń fi ọpọlọ yín ẹ̀ fi ń restrict nǹkan yẹn nǹkan lè sọ̀rọ̀ tó ṣe wípé kò ní jẹ́ kó láhán kò ní jẹ́ kó ní eyín kò ní jẹ́ kó ní èrìdì àpò ní ẹnu so tá a bá wò ó ní àsìkò títí wá táwà yìí a sọ wípé àtàn rédíò ohun ó dẹ̀ máa jáde nù rédíò ṣé ohun tá ń gbọ́ tó ń jáde nù rédíò yẹn ni àwọn rédíò dà eyín rédíò dà ẹnu rédíò dà ṣùgbọ́n ohun jáde ń bẹ̀ wàlíláì mọ́sàlù àdá ọlọ́wọ́n ọba ló ní àpèjúwe tó fi ga jùlọ a nítorí wípé tá a bá sọ pọ́lọ́wọ́n ọba ń sọ̀rọ̀ pẹ̀lú ohun tí àwọn màláíkà ń gbọ́ àbí àwọn ànábì rẹ̀ wọ́n gbọ́ bákan náà pẹ̀lú west káwá nítorí ìyẹn àti fi ọlọ́wọ́n ọba wé ìyẹn so definitely a gbọ́dọ̀ establish ẹnu fún ọlọ́wọ́n ọba pẹ̀lú eyín pẹ̀lú ahọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí bó ṣe ń bẹ pẹ̀lú ọmọ ènìyàn nìyẹn fàámi eléyìí ìsọkúsọ ọ̀rọ̀ ni eléyìí tẹ́ ń sá fún kò túmọ̀ sí pé kẹ negéètì tí ọlọ́run bá fi rinlẹ̀ fún rẹ̀ kò túmọ̀ sí pé kẹ negéètì tí ọlọ́run bá fi rinlẹ̀ ní tó fi rinlẹ̀ fún rẹ̀ ẹ fi rinlẹ̀ fún ẹ̀dọ̀ sí pé kí ni aláwájìhìn yẹ̀líkú bíjàlá ní ọ̀nà tó ṣe kó bí fi tí ẹ̀ ó ti tán káwọn míì tó gbé ìgbékúgbé dìde látara wípé wọ́n kọ́ philosophy wọ́n ṣe pẹ̀lú àwọn Greek philosophers wọ́n gbé àwọn ìgbékúgbé wá wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wò pé kò bá láàká ìmú káfíìnrin ilẹ̀ fún Allahu subhanahu wa ta'ala àwọn nǹkan tí òfin ilẹ̀ fún òfin ilẹ̀ fún rẹ̀ torí ẹ̀ a máa rí àwọn al-Mu'tazila àmàrí àwọn al-asha'ira al-maturidiyya àwọn al-mu'tazila àwọn ibi tó ṣe wípé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tí ó ti ròyìn rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ wọ́n ní ó dá ọ̀rọ̀ yẹn òun ni wọ́n fi gbọ́ wọ́n lọ́rọ̀ ọlọ́run ni ó ṣùgbọ́n kò ń ṣe kó sọ ọ́ bí harfin wa pẹ̀lú ohun àti kíní àti wet ṣùgbọ́n ọlọ́run ọba dá ó dá ohun yẹn àti wet yẹn síbi tí wọ́n ti ń gbọ́ síbi tán ti ń gbọ́ kò ń ṣe fóun ló ń sọ̀rọ̀ sòtòrí pé ta bá sọ yí ọlọ́run ọba ń sọ̀rọ̀ according to àwọn tá à ń sọ yìí wọ́n ní sayyarna Allah mahalla lil hawadith ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti di ibi tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí so nǹkan tá láwọn fẹ́ ṣàfọ̀mọ́ ọlọ́run ọba kúrò ń bẹ́ òun nìyẹn òun ni wọ́n fi ń takò pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ̀rọ̀ so lọ́dọ̀ àwọn Mu'tazila wọ́n á ní ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀dọ́ ọlọ́run ọba ni bí àwọn nǹkan náà ṣe jẹ́ ẹ̀dọ́ ọlọ́run ọba so kò ń ṣe ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn àṣàíra àwọn á sọ wípé ọ̀rọ̀ bí alkùránì lápẹjú èsì wọ́n ni ìbáratún an kalamìlá ìbáratún an kalamìlá ọ̀rọ̀ ọlọ́run kọ́ ṣùgbọ́n ó dúró sí ipò ọ̀rọ̀ ọlọ́run ọba ni ó dúró sí ipò ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala so wọ́n ni ẹni tó sọ ọ̀rọ̀ rẹ̀ ni ní alkùránì tankai ṣùgbọ́n ó dó sí ipò ọ̀rọ̀ ọlọ́wọ́ wa torí kí wọ́n nígbàgbọ́ nù kíní kẹta ń pè ní alkalamu annasani alkalamu nafsi ìyẹn náà gbà yìí pé ó jẹ́ ẹ̀tánà attribute ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ipi ọlọ́wọ́ wa ó ní ìròyìn ká sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ ni tó ṣe pé ó ti ń bẹ láéláé so yí tí ó kàn máa ṣe òun ni kó ṣe yí pé a igi àbí èèyàn àbí màláìkà kan àwọn ni wọ́n á máa sọ̀rọ̀ kò ń ṣe òun gangan ló ń sọ̀rọ̀ so wọ́n máa sọ nǹkan tó ń bẹ́nu ọlọ́run ọba subhanahu wa ta'ala so eléyìí ni tí àwọn àṣáírà tí wọ́n sọ sọ̀rọ̀ tí àwọn àti mọ̀ọ̀kẹ́zìlà jọ sọ tí mọ̀ọ̀kẹ́zìlà ó yìí ṣe kí ni ó bá ó súnmọ́ méjì títí wọn lọ bó tẹ̀ jẹ́ pé méjèèjì ọ̀rọ̀ orí ibú ni ẹni tó sọ pé ọlọ́mọba ò kí ń sọ̀rọ̀ ṣùgbọ́n ó dá ọ̀rọ̀ síbi kan àtẹni tó sọ wípé ó gbà pé kàlámù lọ ọ̀rọ̀ ọlọ́mọba ni bọ̀ kò ń ṣe pó ń sọ kò ń ṣe pó ń sọ pẹ̀lú ohun àti kíni àti lẹ́tàzì ṣùgbọ́n dá síbi kan ṣùgbọ́n àwọn òní sọ pé kò ń sọ̀rọ̀ ọlọ́run bó ṣe pé lọ́rọ̀ ọ̀rọ̀ ohun àásọpọ̀rọ̀ ẹ̀yìn ṣùgbọ́n kò ń ṣe pé ó ń sọ pẹ̀lú wẹ́ àti letters so àwọn ilé àwọn àṣáyíra wọ́n á ní a kò ń ṣe ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n ó dúró sí ipò ọ̀rọ̀ ọlọ́run ìyẹn al-Qur'an Karim tí a ń ka yìí al-mushaf tó ń bẹ lọ́wọ́ wa yìí wọ́n á ní kò ń ṣọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n ó dúró sí ipò ọ̀rọ̀ ọlọ́run sọlọ́wọ́ba subhanahu wa ta'ala oníkàlám na stani tàbí ọ̀rọ̀ tó ṣe kó ń bẹ nínú rẹ̀ so ìyẹn ló fi mí sí àti ọ̀dọ̀ èèyàn kan àbí igi kan igi ìyẹn ni ó wá sọ ọ̀rọ̀ pẹ̀lú expression ti tí ẹ nǹkan kàmọ́ra wọn so wọ́n ní ibaratun an kalamillah so ọ̀rọ̀ wọn méjèèjì ọ̀rọ̀ burúkú ni sòwòrẹ́ sí nǹkan tó fò eléyìí tó fò ní fún wọn ju pé kí ni ìbáwọn philosopher ti ṣe òun ló mú ọmọ sọ gbogbo kátikàti yìí ṣùgbọ́n tí ni bá sọ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń sọ̀rọ̀ ní ọ̀nà tó ṣe wípé ó bá pàápàá rẹ̀ tó bá òun gangan fún rẹ̀ mú tó ti yanjú ọ̀rọ̀ kò túmọ̀ sí pé kí n sọ pé ọlọ́run bá ń sọ̀rọ̀ kí máa rí tó da ẹnu ọlọ́run bá dà ẹ̀yìn eh, ọlọ́wọ́ bá ń kọ́ àwọn ọlọ́wọ́ bá ń kọ́ torí pé ọmọ èèyàn tó wá máa sọ̀rọ̀ yóò lẹ́nu ọmọ èèyàn ó bá sọ̀rọ̀ yóò léyìn tí ó bá sọ̀rọ̀ yóò láhán sọ̀tẹ̀rí pé tí ó bá láhán kò lè rọ́rọ̀ sọ èèyàn gbé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sí ipò ẹ̀dá nìyẹn ṣùgbọ́n tó bá fi rinlẹ̀ fún rẹ̀ káwà fi rinlẹ̀ fún kádẹ̀ lọ́nìí so in tó wà nínú àwọn text al-Qur'an bákanáà àhàjíta nábíwá muhammad sallallahu alaihi wasallam onípe ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí àwọn ẹ̀dá rẹ̀ kan ń gbọ́ wọ́n ń gbọ́ ohun yẹn wọ́n dẹ̀ ń gbọ́ àwọn wẹ́ẹ̀sì yẹn so pẹ̀lú yẹn ni a ti fi ara wa ṣùgbọ́n àwọn ìta ń sọ yìí àwọn takú wọn lọ́lọ́wọ́ bò kì ń sọ̀rọ̀ ó dá ọ̀rọ̀ ni bákanáà àwọn kan ní ọlọ́wọ́ bò kì ń sọ̀rọ̀ ṣùgbọ́n ó mí sí ara àwọn kankanú ẹ̀dá rẹ̀ àwọn ni wọ́n ní ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tán wá sọ yẹn òun rẹpìzẹ́ntì ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala èyí tó wá ẹ̀tánà so eléyìí ìsọkúsọ yìí so ìgbà tí àwọn tí wọ́n gbé ìgbékúgbé ìwọ̀nù ọmọ tí wọ́n gbé ìwọ̀ àwọn afẹ́sìn wọ́n dìde against wọn jamu sọfọ́n ni bákanáà aljaj bin dirham lára àwọn tó sọ̀sọ̀ kú sọ yìí aljihadu bin dirham òun ló kọ́kọ́ síwájú kókọ́ sọ nǹkan yẹn so débi pé ìkànnú àwọn ọba oní láti pa lórí ọ̀rọ̀ tó sọ yẹn so ìyẹn ń sọ fún wa ibi tí nǹkan yẹn burú dé ṣùgbọ́n ìmọ̀ táwọn èèyàn bá ti gbé aburú kalẹ̀ àwọn ẹlòmíín ló fọ́ọ̀lù fún tí wọ́n máa tẹ̀lé so lára àwọn tó fọ́ọ̀lù fún aljahab bin dirham òun ni aljahamu sọfwan òun ló tún wá spreadi ẹ̀ gan ìgbà tó náà tún spreadi rẹ̀ ike ọlọ́run ọba òkè ń sọ̀rọ̀ àwọn ìròyìn yòókù náà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá ìròyìn ọlọ́run ọba so ara wọn tí wọ́n tẹ̀lé wọn lára àwọn tó tẹ̀lé wọn tó já fún wọn jẹ́ àwọn ni àwọn mu'tazila lẹ́yìn àwọn mu'tazila àwọn ashayira maturidiyya àwọn náà tún wá tó ṣe pé wọ́n ń sọ ìsọkúsọ nípa ìròyìn ọlọ́run ọba sílẹ̀ yìí ó jẹ́ kí àwọn afẹ́sìn àwọn afáàsúnnà àwọn makíwà àwọn sàhábà radwanullahi alayhim wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àtakò fún wọn lórí nǹkan yìí gẹ́gẹ́ bí ta rẹ̀ sọ táwọn èèyàn bá ti ń gbé nǹkan tó ń jẹ ẹ̀sìn rú tó ń gbé e jáde ọ̀ràn yẹn ní kárí àwọn tí wọ́n mọ̀ tó jẹ́ òdodo ẹ̀sìn láti máa takò wọn ẹlòmíà wa kí làwọn mùsùlùmí ń takọra fún kí ni ẹni tó pèrè mùsùlùmí gbé nǹkan tí ó ń ṣàrẹ ẹ̀sìn wọnú ẹ̀sìn fún ìtí ó ń ṣẹrẹ ẹ̀sìn ìtí ó ń ṣe táwọn anájú Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ àwọn sàhábà rẹ̀ bí a nípa àròyìn ọlọ́wọ́ba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tíyàn kan bá gbé wọnú ẹ̀sìn agbọ̀rọ̀ ráwọn tí so táàbà sọ pé a fẹ́ bléèmù èèyàn ẹ̀ ń jẹ́sìn rú ẹ̀ ń dojú ti wọnú ẹ̀sìn àwọn tó yẹ ká sọ fún náà àwọn tán gbé àdáadáalẹ̀ wọnú ẹ̀sìn kò ń ṣàwọn tán tako àwọn tí wọ́n gbé àdáadáalẹ̀ wọnú ẹ̀sìn àwọn lárúbáwá máa ń sọ nǹkan kan wọ́n ní èèyàn kan ó ń kan èso máa ra ògiri wọ́n lògiri wọ́n ń sọ wípé eré èso kí ló tó ń kàn míì wọ́n ní èṣò ní bèrè lọ́wọ́ ẹni tó ń gbá mi bèrè lọ́wọ́ ẹni tó ṣe kí ni ẹni tí ó ń gbá èmi náà èèyàn kan ló ń fi kí ni ámà gbá mi ní tí mo fi ń wọnú rẹ lọ so eléyìí láti lè fi sún ọ̀rọ̀ mọ́lé ni tamani akílódé tẹ̀yìn sọ pé nǹkan báyìí ẹlẹ́yìn ṣe refutation fáwọn kan kí ló dé ẹ̀ ṣe fi wọ́n lẹ̀ á ní àlè fi wọ́n lẹ̀ torí pé kí ni èyí tí muhammad sallallahu alayhi wa sallam tó fi àwọn sọ̀hábà lè lé lórí àwọn eléyìí ṣe kí wọ́n ti yí padà nǹkan míì ni wọ́n ń sọ fún àwọn èèyàn torí náà ẹni tí ó ń pe àwọn èèyàn sí ìpìlẹ̀ kọ́lá àmọ̀tàkù ẹni tó fẹ́ gbé àwọn èèyàn kúrò ní inú ìpìlẹ̀ òun òun ó lè àpínyẹlẹyẹlẹ lórí irú nǹkan bẹ́ẹ̀ ẹlẹ́mìnà fi wọ́n lẹ̀ ṣe máa ń sọ títí wọn ni a lè fi wọ́n lẹ̀ bá ṣe ń sọ tí ò bẹ́sì mu yẹn náà làwa náà gbọ́dọ̀ mọ sọ tó bẹ́sì mu láàdẹ̀mọ́ ajé káwọn èèyàn mọ̀ pé tó ń sọ yìí o kò bẹ́sì mu nítorí kí àwọn èèyàn mọ́ gbàtẹ̀jẹ pẹ̀lú ẹ̀ torí pé tá a bá ti ṣe ẹ̀sìn bí àwọn ẹni ìṣíwájú wa ṣe ṣe bánagbọ́wà Muhammad sallallahu alaihi wasallam ṣe fílẹ̀ aburú yìí سوني فإنه من يعيش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي ẹni tọ́lọ̀ bá ní kẹ́mi ẹgùn ní yóò táwọn èèyàn ó dálẹ̀ láwọn nǹkan oríṣiríṣi tí ò ní jọra wọn ànábì ni ẹdúró ti súnnà mi sallallahu alaihi wasallam ẹdúró ti ìlànà àwọn àrólé ní ẹni mọ̀nà ẹni tọ́lọ̀ bá ti ṣàánú ànábì tí wọ́n sọ pé kí ni adu àléhà bí nàwájú ẹ fi eyín kọ̀rọ̀ yín gbá mú tàmásákúrìhà ẹ dì í mú torí náà ni a ti ń gbọ́dọ̀ ni ká gbìyànjú láti máa ni ní ìlànà àwọn ẹni wọ̀nyí ìyẹn àwọn ẹni ṣíwájú wa na ká mú àwọn àpèjúwe ọ̀rọ̀ rahmatullah ọlọ́wọ́ bá tún mú suratul nisa verse eighty seven ó ní wa man asdaqu minallahi haditha ta ni ọ̀rọ̀ rẹ̀ tó fi jẹ́ òdodo ju ọ̀rọ̀ ọlọ́wọ́ bá lọ kò sí kò sí sọlọ́jọ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tí ó bá bẹ̀rẹ̀ jókòó tó wá bá báwọn èèyàn ọ̀rọ̀ tó fi lóore jù náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́m jẹ́ kó wọn máa sọ fún wa tọ́lọ́m bá sọ̀rọ̀ lórí nǹkan àbó fún wa ní information kan àbó fún wa lófin kan ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí kò sọ̀rọ̀ kankan tá a gbọ́dọ̀ gbé lórí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ tó jẹ́ òdodo jù òní information ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fún wa bákan náà òfin tó fi ṣe déédéé jù òun ni òfin ọlọ́run ọba tí mùsùlùmí ò bá tí ì máa dúró lórí irú nǹkan báyìí islam rẹ̀ ní question mark ẹni tí islam rẹ̀ gbádùn òní ẹni tó ṣe pé islam tó ń ṣe kò ń gbé ọ̀rọ̀ àwọn bàbá lórí ọ̀rọ̀ ọlọ́run wa kò ń gbọ́rọ̀ ọ̀lú ẹni tí wọ́n ń sọ àṣà kó gbé e lórí ọ̀rọ̀ ọlọ́run ọba ìtàn téèyàn kan bá pa tó bá tako ìtàn tí ọlọ́run ọba sọ ní alukur'an yóò gbà pé nìyẹn ló ṣì ìtàn pa alukur'an ló ráìtì so kí la ló ń belé òní pé ọlọ́wọ́bà subhanahu wa ta'ala òní àtàlẹ́ni tó ṣe wípé ọ̀rọ̀ rẹ̀ ó jóòtọ́ ju ọ̀rọ̀ ọlọ́wọ́bà lọ wa man asdaqu minallahi haditha bákan náà ọlọ́wọ́bà subhanahu wa ta'ala ni wa ẹni tí ọ̀rọ̀ rẹ̀ jó dodo ju ọ̀rọ̀ ọlọ́wọ́bà lọ bákanáà ọlọ́wọ́ bá sọ nínú suratul Maida verse 116 ó ní wa idh qala Allahu ya Isa ibn Maryam ìgbàtí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń sọ pé ìrẹ́ Isa ọmọ Maryam ọlọ́wọ́ kò ń ṣe wípé igi ló sọ̀rọ̀ àbí ànábì Muhammad sallallahu alaihi ló sọ ọlọ́wọ́ bá ló sọ subhanahu wa ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala yóò mọ̀ pé ànábì isa alayhi salatu wasalam tó túnmọ̀ sí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ bákan náà subhanahu wa ta'ala tún sọ musulatu al verse 115 wa tammat kalimatu rabbika sidqan wa adla ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ ó pé pérépéré sidqan ní tó bá ṣe pé òfin ni òfin tó wà just jù nìyẹn ó pé pérépéré bákan náà ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wa kallama Allahu Musa taklima ọlọ́wọ́ bá bá Musa sọ̀rọ̀ ó bá sọ̀rọ̀ ìtì bí bá sọ̀rọ̀ surati nisa verse one sixty four ọlọ́wọ́ bá bá ànábì Musa alayhi salatu wa salam ó bá sọ̀rọ̀ ọlọ́dún kan nípa taklima ní ti bí bá sọ̀rọ̀ tàbí ànábì Musa alayhi salam nígbà tó débi òkè yẹn ó gbọ́ ohun ọlọ́run ọba ó gbọ́ ohun ọlọ́run ọba ó gbọ́ ohun bákan náà ó tún gbọ́ àwọn wẹ́ẹ̀sì yẹn sòkè yẹn fún ọlọ́run ọba òkè ń sọ̀rọ̀ ta ló bá Musa sọ̀rọ̀ ẹ̀ wọ́n lè ní òkè òkè ní ó bá nàbí Musa sọ̀rọ̀ kò ń ṣọlọ́run ní ó bá sọ̀rọ̀ kò ń ṣohun ọlọ́run ọba ló gbọ́ torí pé lọ́dọ̀ àwọn aládàádálẹ̀ tá à ń sọ yìí من الجهمية والأشاعرة والماتريدية والمعتزلة أنبا في علم وبا وكين صر شما القرآن هو أنه في علم وبا سبحانه وتعالى وبا نبي موسى عليه الصلاة والسلام وبا صر لا رأيز ثاني وبا خالد عبد الله القصري وبا تي أقبا الجهد بن جرم لا رأيز تفقاني ونبي آه níta kanú alukùránì ní kí ọlọ́run bá bá ànábì Musa sọ̀rọ̀ ọlọ́run ọba tó wá ṣe kí ó tún kàn ń pa wípé kí ni òun bá sọ̀rọ̀ ń ti ní bá sọ̀rọ̀ ìwọ́ wá lọ́lọ́run ọba ò bá sọ̀rọ̀ ṣé alukùránì làgbà ni àbí ọ̀rọ̀ ti tiẹ̀ oníbàkan náà ọlọ́run ọba ò mú ànábì Ibrahim ní ayò ni ọlọ́run ọba subhanahu wa ta'ala fi eléyìí agbára tó ń bẹ lọ́wọ́ wọn ó wò pé ní tó bá stọ́ọ̀pù sọkúsọ tó ń sọ yìí ó ń pe àkùránì rọ́ ní sọ̀n lọ́ àná ẹ̀sùn fáwọn èèyàn lẹ́ni tí ó fi ń ṣe tí ó fẹ́ pọ́ ní ṣe rẹ̀ ó jẹ́ ọjọ́ ọdún ó ní ẹ̀yẹ ẹ̀pẹ̀rún ọdún yìí fa inni udọ́hìbì jáàjì jáàjì lè ní ó pàǹdé mi fa inna uzama anallah lam yukallim Musa taklima kọlọ́lọ́wọ́ bó bá níbi Musa sọ̀rọ̀ ولم يتخذ إبراهيم خليلا بين كمو إبراهيم كموني خليل كموني أيو so torí pé ó tako aya ها méjèèjì yẹn ọba yẹn dí pẹ̀lú ẹ̀ pẹ̀lú pé kí ni ó pa ṣùgbọ́n gẹ́gẹ́ bí tá a sọ kò sí tí nǹkan bá jáde lónìí tó ní wèrè nìyá àwọn ara wọn tí ó sọ yìí pé ó ní pọ́ìntì náà ó ní pọ́ìntì táwọn ní ó jọ ẹni ẹgbẹ́ rẹ̀ so ẹgbẹ́ wèrè níyà àwọn yóò bá di kí ni yóò di nǹkan tí ó wà fọ́ọ̀mù jù kò sí nǹkan tí ẹ̀ka fẹ́ dálẹ̀ lónìí sí tí ò ní rí èèyàn kan tọ́pọlọ rẹ̀ ó kúrú tí ó jọ ẹni wọ́n lè jẹ́ méjì wọ́n lè jẹ́ mẹ́ta wọ́n lè jẹ́ mẹ́rin tí wọ́n mọ̀ sọ ìsọkúsọ ṣùgbọ́n tí wa tá a láà ń ṣe èyí kò ń ṣe nǹkan tó yẹ ẹni tó ní nǹkan ṣe kò ní dá òtún pa pé tó o bá fẹ́ ṣe o ó gbọ́dọ̀ padà sí ọ̀dọ̀ àwọn ẹni àkọ́kọ́ ni àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwú ànábì sallallahu alaihi wasallam tó bá ti sọ pé ẹ̀sìn táwọn ọmọ kéwú ànábì ṣe ẹ̀sìn tí ò bá mu definitely ìwọ ló ń ṣẹ̀sìn tí ò bá mu torí pé àwọn tọ́lọ́wọ́n bá ti yọnu sí nìyẹn àwọn tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó gba ìjọsìn wọn nìyẹn ẹni ẹ̀sìn anything tó bá ti yàtọ̀ sí táwọn èèyàn ṣe lẹ́sìn ẹni tó gbé wá ló rọ́ǹgà kò ń ṣe àwọn اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ọlọ́wọ́ bá sọ níwà lùkọ́ pé o ní o mo ti pé ẹ̀sìn yìí fún yín ìdẹ́ra ni mo parí ẹ̀ lélẹ́yìn lórí sókè ẹ̀kan wá ní ẹ̀ẹ́ ẹ̀bá ẹ̀sìn àwọn tàbí òkun tó ìwọ ni oní problem kò sí tó lè jẹ́ ìwọ ló problem kò má ta ẹni tó jẹ́ bàbá rẹ̀ ìwọ ló problem so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti yanjú ọ̀rọ̀ ẹ̀sìn islamu ó ti yanjú rẹ̀ nínú alkùránù karim so bákanáà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú suratu maryam oníwànád nínú suratu al-araf ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní walamma jaa musa bi miqatina wa kallamahu rabbuhu ọlọ́run nígbà tí ànábì Musa àlẹ́sọ̀láfọ̀sálàm tó débi tí a ní kó lọ ibi tá a fún ládéhùn pé kó wá níbi òkè tó lọ wàkálàmọ́hù rọ́bùhù olúwa rẹ̀ ọlọ́run rẹ̀ ó wá bá a sọ̀rọ̀ wàkálàmọ́hù rọ́bùhù ọlọ́run ọba rẹ̀ bá a sọ̀rọ̀ dàtí àsìkò tọ́lọ́run ọba ní kó wá ó dé wàkálàmọ́hù rọ́bùhù ọlọ́run ọba wá bá a sọ̀rọ̀ bóò ní jáàbì díram ó ṣe tú eléyìí bóò ní jáàbù sọ̀fọ́n ó ṣe tú eléyìí àṣàárí ó ṣe tú eléyìí ìkannú wọn ó ní ẹ ọlọ́run bá ní wàkàlámọ̀wú tẹ̀klímà ó ní ẹ kò ń ṣe kọ́lọ́run bá sọ̀rọ̀ kàlámọ̀wú ọlọ́run ọba ó ṣe kí ni ó ṣàlọ́gbẹ́ ó ṣàlọ́gbẹ́ tẹ̀klímà ní ìṣàlọ́gbẹ́ ìṣàlọ́gbẹ́ torí wípé nínú èdè lárúbáwá gbólóhùn kálàmà wọn a lò pé kéèyàn ṣáǹkan òun wá lọ tú sí pé kí ní ó ṣá bóòlù musa lọgbẹ ẹ ó ní hikima ni ọlọ́run bá ṣá ọgbẹ́ kó ní wisdom òun ni àfáàyà ni ókè bóòlù ṣe wá fẹ́ tú eléyìí nígbà tí wọ̀lámà jẹ́ amúsá ìgbà tí bá subhanahu tí ó ní ànábì Musa àrísọ́láṣọ́ wàsálàm ó wá tí àyè àsìkò ta ní kí ó wá àti àyíta ní kó wá wàkàlámọ̀hú rọ̀bùhù wàkàlámọ̀hú rọ̀bùhù ọlọ́wọ́ rẹ̀ ó bá sọ̀rọ̀ so ìkánnú wọn tí àfá ìfẹ́sì fún òun sọ wípé wàkàlámọ̀lọ́hù Musa tẹ̀klímà ó ní wàkàlámọ̀lọ́hù Musa tẹ̀klímà wípé wàkálàmọ̀lọ́ha musa tẹ̀klímà so wípé musa bọ́lọ́wọ́ ọba sọ̀rọ̀ ní ti bí bá sọ̀rọ̀ so ìyẹn ni àfáà yìí àfáà tí gbà tó gbọ́ tó sọ yìí àfáà yẹn wá sọ eléyìí fún òun ìpòkè bóò ló ṣe fẹ́ sọ nípa wàkálàmọ̀ hú rọ́bùhù hú yẹn nísìn òun ni mọ̀fúlù bìí so rọ́bùhù òun ni fáìlì bóò ló ṣe fẹ́ tún yẹn kò bá rọrọ̀ sọ̀rọ̀ so àìkéjì ń tiẹ̀ àbí àkọ́kọ́ tá a mention òun ní kálámà ń bẹ̀ yẹn ẹ̀ ó ṣá lọ́gbẹ́ ni ọgbẹ́ bò ó bò ó lọ́wọ́ ṣe ṣá nàbí musa lọ́gbẹ́ ẹ̀ ní ọgbẹ́ hikma ọgbẹ́ wisdom òun ni so ìkéjì ní kúnkùn Allahu kò ń ṣe Allahu wàkàlámọ̀hu wàkàlámà Allahu musa taklima kò ń ṣe kó wàkàlámà Allahu wàkàlámà láha wàkàlámà Allaha musa tẹ̀kìtì musa ló bọ́lọ̀ sọ̀rọ̀ so èmi náà lè sọ̀rọ̀ ni so ipe kò ṣe bọ́ ló bá Musa sọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala ní kí apá tó ń bá ṣe dìbéètì kí yẹn ní òkè káfíìn ẹlẹ́ wàkálàmọ̀ òwúrọ̀ bù ń kọ́ ibẹ̀ ni fọ̀bú ìtàlẹ́ ní káfà ibẹ̀ ni dààmú ti bá bẹ́ẹ̀ni tó sọ pé ọgbẹ́ ikimọ̀ ni kí ni ṣé ó bá làákà ìmújú ọ̀nà ọ̀tún òun sá pé òòfẹ́ sọ pé sọ pé ń sọ̀rọ̀

inú alkùrán ó pèrè ní sẹ̀mí ó pèrè ní basir ó pèrè ní alim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ ní ẹ́ kò bá láàká ìmú kó mọ jẹ́rù nǹkan bẹ́ẹ̀ kò bá láàká ìmú ká fi rúròyìn bẹ́ẹ̀ ròyìn rẹ̀ tá a bá fi rúròyìn bẹ́ẹ̀ ròyìn rẹ̀ ní àti di ìkù ni a ìwọ gangan fún rẹ ló gbádùn tó o bá gbádùn ní ìtànàbí sallallahu alaihi wa sallam tó kà fún àwọn sàhábà táwọn sàhábà ò mọ tú ìtukùtù táwọn mọ gbọ́ ìbọkúgbọ yé òun ni tó correct kò ń ṣe nǹkan tí wọ́n fi bákanáà inú suratu Maryam ọlọ́wọ́ bá ní wà náà dẹ̀ iná hù min janibi turi al-ayman wa qarrabnahu najiya ọlọ́ni àwa pèé a pèé min janibi turi al-ayman níbi ẹgbẹ́ òkè túr ọlọ́wọ́ bá ní wa qarrabnahu najiya àwọn ọlọ́wọ́ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ jáàmí àṣàárì tó jẹ́ jáàmí mọ̀tẹ́rìlì a ní kò bá láàká ìlú pẹ́lẹ̀ ìfẹ́pọ́lọ́wọ́ bá bá ànábì Musa sọ̀rọ̀ ọlọ́wọ́ bó bá sọ̀rọ̀ ẹ̀ẹ́kọ́ta ló bá ànábì Musa sọ̀rọ̀ ẹ̀lẹ́ ni òkè ló bá sọ̀rọ̀ òkè òun ló bá ànábì Musa sọ̀rọ̀ kírẹ́tì ò lè jọ ọlọ́run òkè ń sọ̀rọ̀ ọlọ́run òkè ń sọ̀rọ̀ nasalala afiyata wa verse 10 ọlọ́ọ̀bá ní wà ìdínàdà rọ̀bùka Musa ìgbà tí olúwa rẹ̀ tó pè ànábì Musa a ní tilka ọmọ zọlìmí ìpéyà àfíra ma lọ bá àwọn alábòsí lọ ṣèwà àti fún wọn kájá wọn bí àbòsí wọn ọlọ́ọ̀bá ní kí ni òun pè ànábì Musa alayhi olúwa àwọn méjèèjì ìyẹn bàbá wa àti ìyá wa ó pè wọ́n alam anhakuma tilkuma shajara ṣebí mo ní kẹ́ ẹ má jẹ igi yẹn mo ní kẹ́ ẹ má jẹ igi yìí gbogbo èso inú ọgbà aljanna ẹ jẹ ṣùgbọ́n eléyìí ẹ yàgò fún ọlọ́run ọba pé adam àti ìyá wa hawa wọ́n gbóhùn ọlọ́run ọba òun ṣe gi ló bá wọn sọ̀rọ̀ <coughs> gẹ́gẹ́ bí àwọn aládàádálẹ̀ yìí bí wọ́n ṣe ń sọ bákanáà inú suratul Qasas àyà 62 ọlọ́wọ́ bá ní wa yawma yunadihim ọjọ́ tí ó mú ma pè wọ́n fa yaqulu ayna shurakai alladhina kuntum taz'umun ọlọ́wọ́ lọ́wọ́ lọ́jọ́ òní gbà yìí níbi sọlọ́wọ́n ọba ó bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba wa ta'ala bákan náà wa yawma yunadihim ọjọ́ tí ọlọ́wọ́n ọba máa pè wọ́n fayakú tí ó máa sọ pé máa mursalin àwọn òjíṣẹ́ wa kan wá bá yín kí ni ètìtẹ́ fún wọn ṣe gba wá tí wọ́n sọ fún yín wọn sọ̀rọ̀ tí wọ́n bá bákan náà inú suratu tauba verse 6 ọlọ́ọ̀bá ni wọ́n ahadu min al-mushrikina tajarak fa ajiru hatta yasma kalam Allah ọlọ́ni rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí kanú àwọn ẹlẹ́bọ àwọn tán wá orogún ààlẹ́ni tí ó fẹ́ sáàdìẹ́ seize the opportunity yẹn láti lè fi ṣe wá àti fún fún ní ìdáàbòbò fa'ajiruhu hatta yasma' kalam Allah kó wá kakíní ọ̀rọ̀ ọlọ́run fún kó dé kó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa so gbogbo eléyìí ó ń sọ fún wa pé ọlọ́run ọba subhanahu wa ọba tí ó máa sọ̀rọ̀ ni ọba tí ó máa sọ̀rọ̀ ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala bákanáà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún suratul baqara وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون àwọn kan wọ́n ń gbọ́rọ̀ ọlọ́wọ́n bá tó ń ṣe al-Qur'an al-Karim ثم يحرفونه wọ́n wá ń yí padà من بعد ما عقلوه lẹ́yìn gbà tí wọ́n ti gbọ́ tán gbọ́ yé wọ́n yà lámúnú wọ́n dẹ̀ mọ̀ ṣùgbọ́n ìfẹ́ ẹnu ni ò jẹun ju wọ́ọ̀lẹ̀ fún kọ́nà ọba kó ṣàánú wa ẹlòmí alukur'ani kílẹ̀ sí ìta alukur'ani ń sọ yé ṣùgbọ́n ìfẹ́ ẹnu ìfẹ́ jẹ gàba ìmọ̀fẹ́ lùzì ipò téèyàn wà láwùjọ òun ni ò ní jẹ́ kó lo òfin ọlọ́run ọba yóò máa yí máa tún tukutu so ọlọ́run ọba fi kàlámùlá ọ̀rọ̀ ọlọ́run ọba ó fi rinlẹ̀ ní ayé yìí bákan náà يريدون أن يبدلوا كلام الله وغير لهم بقلا قل لا تتبعونا صفوا في أهل التلواء قليلي بكنا قال الله سبحانه وتعالى واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته إلى محمد صلى الله عليه وسلم الله ني ما كا انتي أفنان ما تلين تافنان شفيه nínú tírà olúwa rẹ̀ láàmú bá dílà lùkẹ́ máàtì kò sí ẹni tí ó lè yí ọ̀rọ̀ ọlọ́run ọba tó lè yí padà bákanáà iná haɗa kùránà ya kú sọ alábàní israel dájúdájú kùránì yìí ó ń ka ó ń sọ fún àwọn bàní israel àwọn ìtàn so eléyìí ó ń sọ fún wa ẹni tí ọlọ́run ọba tí ó sọ nípa ọ̀rọ̀ rẹ̀ sókèyàn kankan gbogbo eléyìí fún kó tún wá sọ wípé òun gbà pé ọlọ́mọba subhanahu wa ta'ala ìpè ó ń sọ̀rọ̀ ààrí wípé ìsọkúsọ òun ni bẹ́ẹ̀ ni ọpọlọ rẹ̀ òun ló ní problem àpapọ̀ mú ṣe sẹ́mù tẹ́mi àti wọ́n mú wáyé àwọn àmì náà tún wá ọlọ́mọba subhanahu wa ta'ala nínú suratul Kahf oni kullau kana al-bahru midadan li kalimati rabbi tó bá ṣe pé odò ló jẹ́ tàdá tó fi ń kọ nǹkan tó fẹ́ kọ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala la nafida al-bahru qabla an tanfada kalimatu rabbi a ibùdó bá gbẹ kí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó lè kàn tó túmọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa sọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ya yawmin wà fi kò sí ọjọ́ kan tọ́lọ́wọ́ bò ní yóò bá àwọn màláìka rẹ̀ sọ̀rọ̀ kí ẹ̀kan wá wo ipe ìròyìn àpọ́nlé òní ni ìròyìn ni àwọn tí wọ́n ń bo òòṣà tán gbé igi àwọn ní òòṣà wọn ń sọ̀rọ̀ igi wọn tán gbé

nísìsiyìí yẹn bá bímọ nísìsiyìí ọmọ yẹn ò lè sọ̀rọ̀ tí ò lè gbọ́rọ̀ ni àwọn náà mọ̀ pé nǹkan dínkù ni ń táwà gẹ́gẹ́ ń takò ká máa lẹ̀ mọ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí ó dẹ̀ kí ń ṣe pé ọlọ́wọ́n ọba ló negéètì nǹkan yẹn fúnra rẹ̀ òun ló sọ pé òun ò kì ń ṣe ń tó fi rí rẹ̀ ní pé òun máa ń ṣe nǹkan yẹn èèyàn ká wá wó sùsùn ó lóun fẹ́ pọ́n ọlọ́wọ́n ọba lẹ́yìn òun fẹ́ rẹ̀spẹ́ẹ̀tì ọlọ́wọ́n ọba wọ́n lọ́lọ́wọ́ ọbọ̀ kì í ṣe nǹkan tó sọ wípé òun ń ṣe so àárí pé eléyìí ní kúfùrù yìí ìtọ́nà ń fi ròyìn ara rẹ̀ kí nǹkan ní kò bá làákà ìmú kó ń fi ròyìn rẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó ń fi nílẹ̀ wípé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ni tó ṣe wípé kò dẹ̀ sísọ ọ̀rọ̀ rẹ̀ kò ń ṣe nǹkan tí ó wà sí òpin nínú suratu Luqman ọlọ́ọ̀bá ní walau anna ma fil ardi min shajaratin aqlamun ọlọ́ọ̀bá ní àwọn nǹkan tó ń bẹ lórí rẹ̀ ní igi tí wọ́n bá sọ gbogbo ẹ̀dí kálámù tán fi ń kọ nǹkan ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wal bahru yamudduhu min ba'dihi sab'atu abhurin àwọn odò lóríṣiríṣi bí odò bí ilé je gbogbo wọn wá jẹ́ tàdá wọn jẹ́ íǹkì tí wọ́n ń kọ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ subhanahu wa ta'ala máa nafidat máa nafidat kalimatullah ọ̀rọ̀ ọlọ́wọ́ bó ní tán ọlọ́wọ́ bó máa sọ lọ tó ṣe fún gbogbo àwọn tàdá wọ̀nyí gbogbo àwọn jí wọ̀nyí àwọn ni ó ṣù ọ̀rọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní tán innallaha azizun hakim ọlọ́wọ́ ọba tó gbọngbọ́n ọba ọ̀jọ̀gbọ́n sókè yẹn kẹ́kọ̀ọ́ gbogbo eléyìí kó wá ní ẹ̀wọ̀n sì dúró lórí pọ́ìntì wọn pé ọlọ́run ọbọ̀ kì í sọ̀rọ̀ làwọn ẹni ìṣíwájú pàtàwọn oríyìn báyìí jáde tán ọlọ́run ọbọ̀ kì í sọ̀rọ̀ wọn pe àwọn ẹni ni so gbogbo ẹni tó ní ọlọ́run kì í sọ̀rọ̀ ọ̀wọ́ káàfin orí so torí ẹgbà tí wọ́n sọ pé al tí a ń kà tí wọ́n á pè ní kàlámù ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala oṣù mọ́ ní màkúlùkù ní ẹ̀dá ni kò ń ṣe pé ọlọ́wọ́n ọba ń sọ̀rọ̀ pẹ̀lú ohun sọ ẹni ìṣáájú lé wọn lé mọ́ wọn onítàwọn ọmọ gbọ́ nínú ìtàn ìtàn pè ní fitnatu khalqi Qur'an fìtínà ká sọ pé Qur'an ẹ̀dọ́ ọlọ́wọ́n ni ẹ ẹlòmílẹ̀ wò ah, kò yé mi dáadáa Al-Qur'an makhluk gẹ́rù makhluk created not, not, uh, not created kí ni nǹkan tán ìtàn gbà lérò bẹ́ gẹ̀gẹ́ ni pé àwọn tán sọ pé Quran created ibi tán lọ ní pọ́lọ̀ òkè sọ̀rọ̀ so wọ́n sọ pé àwọn ò gba Quran wọ́n gbà ṣùgbọ́n gbà pé kí ni kò ń sọ ọlọ́run ló sọ ọlọ́run dá bó ṣe dá mi tó dá igi tó dá òṣùpá tó dárawọ̀ náà ló dá al-Qur'an so àwọn bá fi kàlámù ọlọ́run ọba ni ṣùgbọ́n kò ń ṣe pé ọlọ́run ọba sọ ọ́ bí harfin wa sautin so àwọn àṣáírà àwọn ọba tún ní òkè ẹ sọ òrí pé ọlọ́run ọgbọ̀ sọrọ ń sọ̀rọ̀ so ọ̀rọ̀ tó kàn ti sọ ọ̀rọ̀ láíláí ni ṣùgbọ́n ní kò sọ̀rọ̀ mọ́ so bó wá ní àwọn tó lóun bá sọ̀rọ̀ nínú ni nínú àwọn ni nǹkan tó ṣẹlẹ̀ wípé the inspiration nǹkan yóò kàn lọ yóò lọ bá wọn yẹn kò ń ṣe pé ọlọ́run ọba ń bá wọn sọ̀rọ̀ ẹ́ kò ń ṣe pé ń bá wọn sọ̀rọ̀ so eléyìí ni ó ń takò ètò ìbẹ̀nú al-Qur'an so ìdí àwọn ahlùsúnà wal-jama'a àtàn dúólé lórí táwọn sàábé dúólé lórí tánàbí dúólé lórí òní pé ọlọ́run ọba sọ̀rọ̀ in the past ó sọ̀rọ̀ nígbà tánàbí ń bẹ láyé ó sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ó tánàbí láyé mọ́ ó ń bá wọn màláìkà náà sọ̀rọ̀ kúlá yọ́lù wọ́ fíṣàn jọjúmọ́ instruction wá fún àwọn màláíkà ok ìwọ lọ́ṣe báyìí lọ́ṣe báyìí ọlọ́run bá ń bá wọn sọ̀rọ̀ yóò dẹ̀ máa sọ̀rọ̀ di john gbendé alkiyama yóò tún sọ̀rọ̀ john gbendé alkiyama ọlọ́run bó máa sọ̀rọ̀ lọ láíláí ni ó ti sọ ọlọ́run ọba di kí ni ó sọ ọ́ di ọlọ́yàyà ó sọ ọ́ kò gbọ́rọ̀ kò sọ̀rọ̀ so bóòlù yóò ṣe máa sí nǹkan tí ò lè sọ̀rọ̀ tí ò gbọ́rọ̀ nǹkan abúkú ní ṣùgbọ́n àwọn ọlọ́run fẹ́ fọ ọlọ́run ọba mọ́ ni so náà fi sọ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò kì ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò gbọ́rọ̀ bẹ́ẹ̀ ni kò rí na ta'ala Allahu amma yaquluna èèyàn ń takun tó ń bẹnú àkùrá oníkàfílẹ̀ kó mọ sọ̀sọ̀kúsọ̀ torí náà ìdákẹ́ lórí irú àwọn nǹkan báyìí ló jẹ́ kí àwọn èèyàn máa tú alkùránù ní ìtúkùtù ló jẹ́ kí àwọn èèyàn máa sọ ìsọkúsọ so sífàtú kálá ìròyìn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ ìròyìn tó pàtàkì ni bẹ́ẹ̀ náà ni sífàtú ìlú ìpí ọlọ́run ọba ń bẹ lókè èyí tí a túìtì lọ àti sífọ́tù ìstíwá ìròyìn tó pàtàkì ni ìròyìn tá dárúkọ yìí ìròyìn pọ́lọ̀ ń bẹ lókè ọlọ́run ọba ń sọ̀rọ̀ then èyí tá tún máa sọ sọ̀rọ̀ ń parẹ̀ òun náà sífọ́tù ẹ̀kí ọlọ́run wa ta'ala mórí tó bá dújọ́ ń gbé ní alkiyama so eléyìí náà ìròyìn tí àwọn ẹni wa lè máwọn wọ́n lè máwọn so gbogbo ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta tá rẹ̀ kàyí kò sí ìtàwọn àṣà kò sí yìí tí wọ́n takò ń bẹ̀ ní ọ̀nà kan sí kejì torí náà agbọ́dọ̀ mọ̀ tó jẹ́ òdodo abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala kò fi ẹsẹ̀ ẹni kọ̀ọ̀kan wá lè sí ojú ọ̀nà rẹ̀ subhanaka lahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh السلام وعليكم